nínú Quran ní wọn ní ẹ lọ béèrè lápèjúwe ní Quran chapter forty six suratul Aqaf àyà ẹlẹ́kẹsàn-án bàdàdùbẹ̀lá ṣètò ìròjù àṣà di ọlọ́run kò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbéjìnà sí àánú ọlọ́run ọlọ́run ní kùlùmọ̀kùntùn bídíà mina rudu onírànlẹ́bù Muhammad ó ní sọ pé èmi kọ́ ni ẹni àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ èmi kọ́ ni ẹni àkọ́kọ́ o. ní àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn kan ti wá ṣáájú mi. kódà ìjọba tún wo ìtẹ̀síwájú gan ó ní bẹ́ẹ̀ sì ni èmi kò mọ ohun tí a ó ṣe fún mi àti fún ẹ̀yin náà. Hmm, Akbar. Hmm. àti pé èmi kò tẹ̀lé kinní kan àyàfi ohun tí a bá fi ránṣẹ́ sí mi èmi kò jẹ́ kinní kan àyàfi olùkìlọ̀ tí ó hàn. Akbar. ṣùgbọ́n àyà ọ̀rọ̀ yẹn ìyẹn gba sanabi náà ló wá bìlítì tó báyẹn pé sọ fún wọn pé èmi kọ́ ni ẹni àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ ìjọba wo ṣe dédé ọ̀rọ̀ Luke chapter sixteen verse sixteen Jésù náà sọ pé òfin àtàwọn wòlíì pé the laws and the prophets hmm. were in existence till the hmm. time of John the Baptist so ẹ pé ṣe dédé ara wọn ó sọ pé òun náà kọ́ làkọ́kọ́ ọ làwọn òjíṣẹ́ ti wòlíì àtànábì ti ń bẹ kóhun Jésù náà tó dé ọlọ́ni bẹ́ẹ̀ ni ìlànà Muhammad ẹ pé similar statement ni ó wá ní sọ fún wọn pé bẹ́ẹ̀ sì ni èmi kò mọ ohun tí a ó ṣe fún mi àti fún ẹ̀yin náà àti pé èmi kò tẹ̀lé kinní kan àyàfi ohun tí a bá fi ránṣẹ́ sí mi èmi kò sì jẹ́ kinní kan àyàfi olùkìlọ̀ nípa ọjọ́ náà tá wo àpèjúwe eléyìí ẹwọ́ ìwé Mark thirteen verse thirty two Jésù ní ní ti ọjọ́ àti wákàtí náà ó lèmi kò mọ̀ èmi kò mọ̀ ó ní kì í tilẹ̀ ṣe àwọn áńgẹ́lì ní ọ̀run I want to, I want to, take it comprehensively so ó ní kódà ní ti ọjọ́ yẹn o àti wákàtí yẹn o ó ní ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà kò sí ẹnìkankan tí ó mọ̀ kì í tilẹ̀ ṣe àwọn áńgẹ́lì ọ̀run tàbí ọmọ bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo. Hmm. ìyẹn ni ọlọ́run ọlọ́run nìkan ló mọ̀ ẹni nìyẹn ẹwẹ̀ kejì inú ìwé mark eleven verse thirteen ní tẹ́ mọ̀ pé ìjà náà mi náà sọ pé èmi ò mọ̀ kankan hmm. ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ tó pamọ́ sọ́dọ̀ mi ànábì muhammad bẹ́ẹ̀ ni ò sọ́dọ̀ jésù náà bẹ́ẹ̀ lọ́lọ́run dẹ̀ tún fi hàn wọ́n hmm. tọ́lọ́ tó fẹ́ fi ẹnu àwọn ẹ̀ka rẹ̀ ni pé ọlọ́run fẹ́ sọ ó fẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan ọ̀dọ̀ nìkan ló wà gbogbo tó wọn lọ́hùn dá o hmm they were to him in submissiveness submi submissiveness wọ́n wà lẹ́ni tí wọ́n ju pájú ṣe sílẹ̀ fún òun ọlọ́run hmm. wọn ò gbọ́dọ̀ bọ́lọ̀ dùn steering. ọ̀rọ̀ àtọ̀ nínú ìwé mark eleven orí kọkànlá ẹsẹ̀ kejìlá ó ní ọjọ́ kejì nígbà tí wọ́n ti bẹ́tánì jáde ebi hmm. sì ń pa á hmm. tálẹ̀ ebi ń pa ànábì jésù. aleyhi salatu wa salam. that is he said he was hungry lápèjúwe táà máa fi wo àwọn similarity yẹn lọ́pọ̀ wáyà kan lọ́kùnrin àtàkùn pé gbogbo ìròyìn yẹn tánàbí ìròyìn ọlọ́run fi ń ṣàbójú fún alára Jésù náà ní Quran six fourteen ó ní wípé kí èmi á tún mú nǹkan mìíràn yàtọ̀ sí ọlọ́run ní onírànlọ́wọ́ bí ẹlẹ́dàá sánmọ̀ àti ilẹ̀ lẹ́ǹkan sí kúlẹ̀ àgẹ́rọ̀ láì tákàdú wàlíyàn ó ní wíwà níbi sọ fún wọn pé ǹjẹ́ ṣé kèmí a tún mú nǹkan mìíràn yàtọ̀ sí ọlọ́run ní olùrànlọ́wọ́ bí ẹlẹ́dàá sánmà àti ilẹ̀ òun ni a bọ́ ni a kì í sì bọ hmm, òun lọ́ba tí máa bọ́ ni òun lọ́ba tí máa ń fún ní jẹ wà wà yùtì imú wàlà yùtì àmùn ẹ̀yẹ́ gbẹ́gbẹ́ yẹn that is that, that is one of the attributes of God èmi ò èmi ò yín jẹun àbọ̀ mò ń fún yín jẹ ṣùgbọ́n táwọn oníwè máàkì nísìn táwọn ohun tó pọ̀ látìkù tó lọ́ọ̀ nìyẹn hmm. ó ní jésù ti bẹ́tà nìyẹn bọ̀ ó ní ebi sì ń pa ah, hmm. nínú quality ọlọ́run sì ni nínú quality ọlọ́run ebi gbọ́dọ̀ pa ọlọ́run. Hmm. à ń bèrè tí ọsọ fún mi fẹ́ jẹun. no wọ́n sọ tẹ̀síwájú ó ní ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèèrè tí ó ní ewé ó wá yẹn pé jésù wá ó súnmọ́ bóyá òun lè rí ohun kan lórí rẹ̀. bàbá <laughs> orí igi ọ̀pọ̀tọ́. pé òun lè gbé igi ọ̀pọ̀tọ́ ẹgbẹ́ ebi ló ń pa mi ò ní mọ̀ kọ̀kọ̀ kan tí ó ṣe mí àbí tí ó ṣe yín. nítorí wọn bá fi rán mi. tó bá fi rán mi sojú sí náà sí náà pé ká ní pé ọlọ́run ni àbí tí ọlọ́run ti fún nímọ̀ kọ̀ọ̀kan yẹn bó ti rí ìwé lọ́ọ̀kan jọpọ̀ tó yà ti pé. ó yẹ kó ti mọ nítorí tẹ́lẹ̀ rẹ. ó yẹ kó kò sí kankan lára rẹ̀ ó ní òun rò pé òun yóò rí ní tí ó jẹ ní orí rẹ̀ ṣùgbọ́n on getting to the victory he found nothing on it. bàbá ó ní kankan lórí ẹ̀ tó pàṣẹ kó sísọ rẹ̀ òṣèkí ni ò tí ì tó.